dákúnyé máa ṣàìgbé mi o ta ni ta ló lè ṣe sọ fún mi kó a sọ fún mi o ta ló lè jẹ kó máa jiyàn kó máa jiyàn ta ni ta ni ta ni ta ni kẹwàá wí tó bá ṣe wọ́n ni tó bá ṣe wọ́n kí ló máa ṣe kí ló máa ṣe ta ló lè ṣe. jẹ́ ọwọ́ kan kó máa gbẹ́ ẹrù sábà bí ń jayín o ènìyàn ṣẹ̀ráyé orí gbọ́ kàkà òfò mi yàmíyà eléni ni yàmíyà ta ló lè ṣe sọ fún mi sọ fún mi ta ló lè jẹ́ tó lè jẹ́ ó máa jiyàn kó má bàyàn mọ́ jiyàn tani tani tani kẹ́ ẹ wá wí ṣé wọ́n lè gbà ọ́. jọ̀wọ́ gbà mí o màmá jẹ́ mọ́ ẹ̀tọ́. mami ọkọ mi ṣàlàfíà ni àmàrí báwo ni iṣẹ́. iṣẹ́ wọ́n mi à ń ṣe iṣẹ́ wà á ṣe ṣà ń ṣe. ẹ pẹ̀lẹ́ ó jàre ṣé everything wọ̀ ẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò sí wàhálà rárá. Bọ́lá ma báwo dẹ̀ ni ọ̀rọ̀ tá a jọ sọ àbí ò tí ì fẹ́ kó wá mọ̀ mí náà ni. ọ̀rọ̀ ọkọ lè tún sọ yẹn ọ̀rọ̀ mi. Hmm, mọ́mí mi ò tí ì ráyè ni kò la wọn ò ráyè kí ni wọn ò ráyè ọ̀rọ̀ ọkọ ọkọ níní mà ṣe pàtàkì ó ṣe kókó ìgbà ara là búra ẹnìkan ìbúṣọ̀gùn nígbà ẹ̀rùn mo kọ̀ wá lè fún mi. Mm, mo understand gbogbo nǹkan tẹ̀ ń sọ. ẹ̀yin àgbà náà lọ sọ pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ̀ bíi tọkọ fífẹ́ kọ́ ohun tó bá yẹ kéèyàn ṣe ó yẹ kéèyàn ṣe lásìkò jọ̀wọ́. Mm, mo understand gbogbo nǹkan tẹ̀ ń sọ but ẹ wò ó ní a lot of responsibilities ó tún ní náà Fọlákẹ́ nìyẹn wà school èmi ni màá sanwó school ẹ̀ Ṣọlá ìyẹn wà ń bẹ̀ ẹ̀yin náà mo láti sin each, each and every one of you débi tí ẹ̀rù ti ní báyìí ó tó ní ó tó di pé mi ṣẹ̀ṣẹ̀ máa ní okay mo fẹ́ plan life mi àbí anything màá kọ́ mójútó ti yín náà kí tó ṣe tèmi ìlú àbùkọ́lá tó bá jẹ́ nítorí wípé o fẹ́ tọ́jú mi o lè fẹ́ tọ́jú àwọn àbúrò ẹ̀ ló ṣe wá ní lọ́kàn àdàpọ̀ ah, yà fi wálẹ̀ bẹ́ẹ̀ ni àdàpọ̀ fi wá sílẹ̀. Si n tó bá yẹ kéèyàn ṣe ó yẹ kéèyàn ṣe lásìkò tó yẹ ni jọ ọjọ́ ń lọ. ó dàá mo ti gbọ́ màá bá wà nǹkan ṣe sí láìpẹ́ ni o. ẹ̀wọ̀n mọ́ mi ẹ̀yin nìkan lọmọ yìí ra nǹkan wá fún ọ̀rà kankan wá fèmí o. ojú ojú. wo ọsàn tó wà ń bẹ kó mu kó ṣan dáadáa kó pí ilẹ̀ kó kó sínú fíríjì mọ́mì nìkan ni o má mú bẹ́ẹ̀ o. gbọ́ òṣèjàre ọkọ mi wàá máa rí ṣe owó àtúwọ̀n máa lọ sókè ẹ padà sórí ilé ìdáhùnsọ. àwọn ìwàhálà yìí pọ̀. yóò pọ̀ o jẹ́ kó pọ̀ ah, mi lè torí wípé òun tọ́jú mi òun ṣe tó yẹ kó ṣe fún mi mò ń jẹ mò ń mu ah, kí wàá ní kí wọn náà má plan ìgbésí ayé ẹ ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ torí Ọlọ́run ó dà mo ti gbọ́ ọmọ yín dẹ̀ pè lánàá fọlákẹ́ kòkòrò jọ̀wọ́jọ̀wọ́ owó ló máa béèrè yẹn o bó ṣe sọ ẹ̀ ló tán báyìí owó ló béèrè straight. ó jẹ́rìí ẹ̀. Hey ẹ ká sọ ma. ẹ ká sọ. yes ma. mọ́tò mi ńkọ́ kí ẹ fẹ́ ṣe ṣe báyìí. ma madam ẹ jọ nítorí lẹ́yìn ẹ má bínú ṣe èrì tó bá fi máa dọ̀tún la èmi e, fúnra e, e mi gangan ni ni máa wà wá bá yín lé ẹ jọ ma ẹ ṣe wa. <laughs> ọ̀gbẹ́ni yóò yóò yóò mọ̀ pé bàbá Chinedu kò ń ṣèyàn gidi ṣá mọ́tò wúmà ẹ̀ ó yẹ kí n ti gbé fún ó dẹ̀ kọ́ kó pàtó wá fún mi kó dáná o. o Báyọ̀ ẹjọ́ Chinedu mo ti sọ fún ẹ. má gba mọ́tò yẹn kó ń ṣe ẹjọ́ Chinedu because kò ní original part mọ́tò yẹn torí ó ṣe kó ṣe wàhálà ti ẹnìyẹn o. wàhálà tèmi ni chinedu ọ̀rẹ́ tiẹ̀ wàhálà tèmi àbí. wàhálà tiẹ̀. La radio, la radio dájọ́ láti àlùwà. ó ga láre. ṣé ṣé ṣé bójú ṣe rí rèé tàbí jobi lọ́jà ẹ̀dẹ̀ o. Oh. ó ti ẹ̀ béèrè pàdé ẹ̀. lèyí kò rí bẹ́ẹ̀ wọn náà mọ níjọ ṣe wà yìí. ẹ bẹ́ẹ̀ yẹn lè máa fi jíjáde ni ah. o lè má jẹ́ pé late in the night bí mo ṣe máa ń wọlé padà ah. ọlọ́run ló ní máa gbádùgbò tó wà òkè ìgbà máa fojú kó ẹbọ káàkiri káàkiri báyìí ni. láàrẹ̀dọ̀ oh. hmm. báwo ló ṣe wá ráyà ara tiẹ̀ tiẹ̀ gan iṣẹ́ yẹn ti spẹ́yìn o sí ṣé òun náà rí ọ̀rẹ́ o sí ìgbàgbọ́ rẹ̀. báwo wà ní í ṣe iṣẹ́ ọṣẹ́ wọn la la fi máa mú délé la ńlá lẹ́nu Báyọ̀ iṣẹ́ everywhere wo ètò mi ti wá yàtọ̀ ni pé iṣẹ́ oṣù là ń ṣe ọ̀gọ́ta hmm. ọ̀gá ọ̀ta òun aláàárọ̀ àpè. ẹ̀yin dẹ̀ ni dẹ̀ tún máa lo lo lo báyìí. láéláé rárá o kì í ṣe yá rẹ̀. lè yú ìṣọ́ra yìí. bẹ́ẹ̀ gba ilé kò fi ṣọ́ọ̀kà fún ẹja rẹ̀. láàrin ó fún mi lówó. God, God bless you. How ah, baby, you deserve more than that Thank now. O ti gbàgbé ni. Fún bí ọdún méjì tí mo fi ń wáṣẹ́ káàkiri. Ìwọ ló máa ń tìpì mi káàkiri. Lọ wáṣẹ́ lọ síbi, wáṣẹ́ lọ sọ́hùn. Tọ́lọ́run bá gbàdúrà mi tí n bá sì tún níjẹ́lé lọ. Má sì tún jọ ẹ lójú. Bọ̀wẹ́ mọ̀ kọ́lọ́run máa gbé ọ náà sókè jẹ́lé lọ àmì ah, o oh, bo, bo, bo. thank you all the same thank no you. problem. báyọ̀ ẹ̀hẹ́ jẹ́ ọmọ kan tó gbé mi wá síbi ṣá. no. níbi iṣẹ́ mi wọ́n fẹ́ fún mi ní car so mo contemplate irú mọ́tò tí mo fẹ́ rà mo wá rántí pé ah is your area of specialization tí bá débi you be able to tell me ètò dájú. you you want my candid advice right. yes now. máa mm, sọ fún ẹ mm, pé pé kó kó kó kó ra Toyota product. Ah, Toyota. yes. ó ó wà dura ó ó wà durable and then uh, um, ó easy àti maintain ní nítorí Nigeria road. <laughs> báyọ̀ ṣé kò ń ṣe mọ́tò tí màmá náwó lé lórí ló ń sọ fún mi ṣá o. Larry, oh, oh, oh, oh, more there now. Come on. <laughs> It's all right. I told you, man, I will call you on phone. No, no. Jẹ́ kí n sìn Okay. Gbogbo bàbá ọ̀gá ẹ̀ ó parí iṣẹ́ ìrọ̀jà lọ́nà. Manga lele yo, three to three. mọ̀ lọ sí ní eléyìí o Land Rover Toyota ní eléyìí Toyota Corolla. méjì lálálálá ìwà. ó yá ìwà wo eléyìí náà Toyota náà ní eléyìí náà rav rav four. tó ń bọ̀ two point seven. Corolla one point eight. one point eight ní Corolla. ẹ ẹ ẹ ṣí ẹ ẹ ẹ ẹ ṣí bọ́dẹ̀ tí wọ́n fi yàn ẹ start ignition ẹ. mọ́tò yìí ó dà for for real bọ̀bọ̀ ṣe ṣe ṣe ṣe ṣe orí mọ́tò kejì what I'm, I'm trying, trying, trying, trying to do for you eh? o ní pé durability ẹ̀ hmm? Hmm, hmm. bọ̀ bọ̀ báyìí kí ló yóò tà lé mi lọ. don't you trust trust me uh, again this is. Eh, eh, eh. Mama. Ẹ ẹ ẹ ẹ gbọ́ jẹ́. Mo mọ̀ mọ̀. Ẹ̀sà yẹn ò ní mílíọ̀. Eléyìí kan wà kọ́pà ni kọ́pà lásán nílé ẹ̀ lè yọ̀ dáàdì kan ọ̀rẹ́ báwo ni báwo ọkọ̀ yìí o má má kọjá gbogbo àwọn eléyìí ó ní nǹkan tàtàtà táwa ṣe sí bá bá wọ̀ rí ẹ pa bọ́nẹ́tì a lè sọ yẹn yẹn o. Oh yeah, ba. ká me before. you. Oya, gba, go through it. All right, ma. Hello Láre. Hello ma. ṣé dáadáa ni ẹ sì kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ma ṣàlàáfíà lẹ wà. ẹ àlàáfíà ni mo wà o àlàáfíà la wà ó dẹ̀ ṣe wo kú ànáwọ́ sí o lágbára ọlọ́run iṣẹ́ ọmọ ajiná fún náà jẹ o. àmì mà àmì mà. mi ò ní fi ẹ́ ṣàwátì. àmì mà àmì mà. ọwọ́ ẹ̀ a máa ròkè òníra lágbèdá wọn ò ní dààmú ẹ̀ bó tilẹ̀ wò ó mọ. dádì mi ń kọ́. àbẹ́ ah, wà nulẹ̀ ah, wo àwọn náà nà ń bọ̀ yìí ẹ eh, eh, eh, láre ni ẹ ó dọ̀ fún wa ó dọ̀ fún wa bẹ́ẹ̀. <laughs> ọ̀làdéwájú ọ̀kadà ọmọ mi àkànbí bó o ní sẹ́sẹ́ ń lọ. adúpẹ́ dádì adúpẹ́ sàn. o ṣe mo dúpẹ́ lọ́rẹ́ o òkú ànáwọ́ sí lójoojúmọ́ ẹ wo oúnjẹ ọmọ òní kòrò lẹ́nu òwọ́ náà. àmì àmì dádì. ẹ̀wọ́ náà jẹun ọmọ ọ̀kadà ọmọ mi. kò sí nǹkan tó mọ tiẹ̀ ṣe fún bàbá àtò màmá ẹ̀ tó pọ̀ jù. ẹ bó ní gbogbo èkó nǹkan ṣe wà bó ṣe náà. àlàáfíà ní gbogbo èkó wà o èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ṣẹṣá náà oògùn tí mo fi ránṣẹ́ sí ń ṣá. mò ń lò mò ń lò mò ń lò. kódà kò burú èmi náà tún máa pè yín o ọ padà. Hm? Ah, ó dá àwọn ọkọ mi. ẹ ló mà. ó máa yáṣẹ́ o ó ẹ ṣe gan ó Eh, gbọ́ná ẹ̀yin obìnrin ẹ̀yin sítẹ́kì tọrọ ọtí kọ́ papọ̀ mọ́ fọ́bọ̀ ọ̀tẹ̀ èèyàn báyìí. ẹ̀yin náà ṣe rò wípé díẹ̀ ó gbọ́dọ̀ tó nínú nǹkan ní nǹkan. madam ní kí n gbé fàlì fún yín pé kẹ́ ẹ gbóṣù rẹ̀ pé kí n dẹ̀ máa gbà bọ̀. I don tell my get a truth soon. Okay sir. ẹni tó lẹ́rú ló lẹ́rú àti wọ àti fóònù ta ló ní. nígbà tó jẹ́ wípé èmi ló pè tó ń bá mi sọ̀rọ̀ tí ó dẹ̀ béèrè yín tí mo lẹ́yìn lẹ́yọ yẹn ó yẹ kẹ́ bá sọ̀rọ̀ níwọ̀nba ni ẹnu iṣẹ́ ló wà. Ah, ọ̀dà kò burú màá wá ṣe tuntun kan fún ẹ màá wá ra káàdì fún ọ báyìí. ẹ máa wo ndàyé lọ́ra. ẹ ń tọ́ mẹ́rin fẹ́ nu <laughs> ẹ ẹ fẹ́ tán màá mọ̀ jẹun ẹ̀wù mi. Yes, just make the payment into the company's account. Thank you. Yeah. Sit down. Yes. Okay. Bye. Ah, she, o she got nǹkan tí mo ní kó hmm, go through Okay. But kí ni relationship ẹ pẹ̀lú àwọn companies yẹn náà? For gbà tí mo go through proposal yẹn, discover we, kò sí any financial commitment pẹ̀lú àwọn companies yẹn and ẹ bá lọ fún wọn nírú ọjà yẹn <clears throat> risk ńlá ni òyìn náà. so kí ló wá ń sọjẹ. Hmm, actually bóyá kí a ní kàn san forty percent sínú company's account a dẹ̀ fún wọn ní goods worth about sixty percent irú two weeks tán sọ pé àwọn fẹ́ san balance yẹn à pẹ́yìn dọjà ìdìgbà yẹn àwọn tó bá san balance wọn just give them the remaining goods. Mm o dẹ̀ sọ wípé a ní lose àwọn customers yẹn. Ah, <laughs> a lè lose wọn torí <clears throat> ẹ mọ̀ tá a sọ yìí we have just three companies tó ń dé pẹ̀lú ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè fún wọn ní concession ta fún wọn yìí wọ́n sọ amọ̀rú quality ọjà ta fẹ́ fún wọn àdèlè tí pa àwọn customers ká wá degrade ara wa. but that's a very good suggestion mi ò tiẹ̀ rí lè rò lọ síbẹ̀ rárá that's a good one ṣùgbọ́n thank you very much let me have a file. jọ àbúrò ibo ni mo ti lè rí fọgànáìsà ní àdúgbò yìí náà. tó bá ti rìn síwájú díẹ̀ kẹyà lẹ́gbẹ̀ẹ́ náà fọgànáìsà wa. ẹgbẹ́ báyìí ló sọ fún yín ẹgbẹ́ báyìí níbẹ̀. ok ní extreme ndn àbí. bẹ́ẹ̀ni ẹgbẹ́ báyìí. tí má ti yà sí ẹgbẹ́ lọ́yìn. bẹ́ẹ̀ni. ok o ṣe gan o ṣeun. jẹ́ kó má jiyàn. ta ló lè ṣe tani tani tani tani kẹwà wí tó bá. kí ló ṣe táyà ẹ. mo máa ní flat tire máa ní kẹ. Ah, ẹ spare ńkọ́. ẹ actually ibi tí mo ti ń clean mọ́tò mi láàárọ̀ mo ti gbàgbé spare yẹn sílé. níbo la máa ti wá rí túnṣe lára nù. Uh, actually what you do, a kan fún mi ní ẹgbẹ̀ngbẹ̀ very close to this place. kí là do jẹ́ ká jọ lọ ṣe náà. ẹ eh, yín lè máa lọ ẹ máa wọlé jọ. jẹ́ ká jọ máa problem jẹ́ ká jọ máa lọ máa lọ ká jọ̀wọ́ gbà mí o màmá jẹ́ ń bọ́ kí n tún wá ẹ̀dá mi dákun yẹ́ má ṣàìgbé mi o má ṣàìgbé mi o ta ló lè ṣe sọ fún mi sọ fún mi ta ló lè jẹ́ kó má jiyàn ta ló lè jẹ́ o tani tani tani. lè ṣe é sọ fún mi. sọ fún mi o. ta ló lè jẹ́. Mommy, hola, Luis. Me da con. Hola, Luis. Àkànbí ọkọ mi. Ṣé dáadáa it's okay. Mo dẹ̀ láìkẹ́. Àmọ́. Àmọ́ kí ni? Mo ní àmọ́ kí tún ní Olúwabùkọ́lá. Hmm. Ah! Àánú ọmọ ẹ̀ má ṣe mí bí wọ́n lọ mọ̀ wípé ilẹ̀ obìnrin ò kì í pẹ́ iṣu. ṣẹ́ẹ̀rì tàbá ń sọ̀rọ̀ ẹwà búkì ilẹ̀ wa oníwà ó tún láforítì kò sí nǹkan dáadáa téèyàn ń wá lára obìnrin tí ò sí lọ́wọ́ búkì ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan ló bẹ yẹn ajá jẹ́. àbọ̀ mọ̀ pé àgbà lélẹ́yìí tó ń da yìí ṣé ó dìgbà tí àwọn àbúrò lẹ́yìn ẹ̀ tó má bẹ̀rẹ̀ sí mọ́kọ wálé kó tó wà kàn ṣe ìwọ lórí olóhùn ẹ̀ onífẹ̀ẹ́ mo dẹ̀ mọ̀ pé òun náà nífẹ̀ẹ́ ẹ kí ló dé tó tún wá fawọ́ aago sẹ́yìn. kò dẹ̀ rí bẹ́ẹ̀ o. báwo ló ṣe rí o. ọ̀gá mi ló jẹ lẹ́nu iṣẹ́ ìyẹn ló ń dá mi padà sẹ́yìn o. dóná lára iwájú ọ̀sọ̀ kìnìún kan ní ìsìn ní obìnrin pé ọ̀gá rẹ ló jẹ lẹ́nu iṣẹ́ èyí ló fẹ́ máa fà ọ́ sẹ́yìn pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni dádì. Ah, lára iwájú o sórí ibi tí ìfẹ́ bá wà kò jẹ́ kí kinní kò lè ba bèjẹ́ bóyá ipò ọlá tàbí ẹ̀sìn kò jẹ́ kó lè ba ibẹ̀ jẹ́. ó mọ̀ wípé bọ́kọ̀ọ̀kan ò rè jìnrìn ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ òun lọ̀rọ̀ àwọn ọkùnrin tó bá ti di pé ò ní ìdí òun báyìí ò ní táìmù fóun ẹnu kó já ìjù sílẹ̀ kó dẹ̀gbẹ́ lómi lọ. ok mo ti gbọ́ tí àmọ́ sọ pé omi téèyàn máa mu kò kí ń ṣàn kọjá èèyàn èmi wò pé kí n kàn sọ fún kó fún mi ní time fún bíi three to five years tó bá jẹ́ tèmi á dúró mọ́ mi má bá mi dá àpárá kápárá o Bùkọ́lá má bá mi dá àṣàkáṣà àṣà rádaràdá yẹn mi ò nífẹ̀ẹ́ sí o ọdún mẹ́ta sí márùn níbo mò ń wálé ní kíákíá kó jẹ́ ká ṣe nǹkan tó yẹ ká ṣe lásìkò béèyàn bá ti pẹ́ lórí mi èṣìkéṣì máa ń báyàn ń bẹ ni. ìwọ náà kì í ṣọmọ kékeré mọ́ níwọ̀n bá àgbà tọ́lọ́run bá ti sọ wípé òun sẹ́yìn méjèèjì pọ̀ àdúrà ló kù káwa yìí máa gbà wípé kọ́lọ́run ọba kó jẹ́ kẹ́ bára yín kalẹ̀ àbí. àdúrà ni àmì o. kò sí wàhálà ọlọ́run ti so yín pọ̀ náà nìyẹn kò sí wàhálà. ok o ti gbọ́ o bẹ́tà. ṣọlá. yes sísá mi. ó yà náà. nípasẹ̀ jésù kristi agbẹ́yìnga ayínlógo lẹ́ẹ̀kan sí nítorí pé ẹ̀yìn ẹ̀ǹjì ọlọ́run ó ní orúkọ jésù olùwàgbọ̀npẹ̀ wa. ní orúkọ jésù olùwàgbà yín wa. ṣé bí ẹ̀yin lẹ sọ nínú ìwé mímọ́ yín ẹni nítorí àìlè mára dúró ọkùnrin kí oníkálukú kó ní aya tirẹ̀ oh, nítorí náà ni ọlánrewájú àti Bùkọ́lá náà ṣe pòǹpọ̀ láti mú ọjọ́ kìíní oṣù ìkẹwàá gẹ́gẹ́ bí ọjọ́ ìgbéyàwó wọn ní orúkọ Jésù ọjọ́ náà Olúwa ṣe ní ọjọ́ ayọ̀ ẹ̀mí mímọ́ Olúwa ṣe ní ọjọ́ ayọ̀ wọ́n á fi ìdílé Bùkọ́lá lẹ́yìn lọ́wọ́ wọ́n ní igbá tá a fi lé lọ́wọ́ kì í fún oh, àwo tí a fi lé lọ́wọ́ kì í fàya wọ́n ní ọmọ ènìyàn tó wà ní ìkàwọ́ yìí kò kí ń rí ìdìbàjẹ́ ìdìbàjẹ́ ó kéré ó tóbi ní orúkọ Jésù máyà kó wọnú ìdílé náà mo wá fi ìdílé ọlárẹ̀wájú lẹ́yìn lọ́wọ́ ẹ̀mí mọ́ o ìdílé náà olú àwọnú ibẹ̀ lọ ìgbésẹ̀ àkọ́kọ́ òun ni mọ̀mímọ́ èyí tá à ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni ọjọ́ kìíní oṣù kẹwàá nínú ọdún tá a wà yìí òun aburú mọ̀ yẹ kó ṣẹlẹ̀ ní ọjọ́ náà ọmọ alálùbáríkà olúwa jogún ẹ̀ fún wọn ká lè máa yàn títí ká lè máa gbé ọ̀gá òkú forúkọ mọ yín jésù kristi olúwa wa. praise god. wonderful <laughs> this beautiful. Kọ́láwọlé Láńrè. that is it. Hmm. èyí wà lẹ́ni ò sí nǹkan ṣé pé nǹkan tó tó báyìí ń ṣẹlẹ̀ tẹ̀jẹ̀ àpọ̀. o ti gbọ́ nìyẹn o and so what. ah so nothing kí n tèmi hmm. àwọn bàbá wa ní kòkòrò jowójowó inú owó ló ń gbé kòkòrò jóbijóbi ọmọ Yorùbá ní ó yẹ lè mọ ibi téèyàn ń gbé. <laughs> inú òbí ló ń gbé ọkọ. inú òbí ló ń gbé mo wá ní test kan fún ẹ tó bá lè gbà máa dẹ lọ́lá ńlá kò ń ṣọlá kékeré ọ̀la ńlá kòkòrò kan wà nínú iléeṣẹ́ wa bí iléeṣẹ́ wa ṣe tóbi tó ó yẹ kó mọ̀ pé a máa ní tó up to how many staff. Mm, hundred. hundred staff kòkòrò kan wà nínú ẹ kò sí nǹkan méjì tó máa ń jẹ ọmọ ló máa ń jẹ ta ni o. <laughs> èmi ò mọ yẹn. wonderful beautiful mo ti bẹ̀rẹ̀ lọ́la ńlá. ọ̀ mọ̀ yẹn gan ni mo fẹ́ kó jẹ́ àṣà ìwọ ni o lè mọ̀ ìwọ ni àfìgbà tí Bùkọ́lá jẹ́ tiẹ̀. <laughs> anyway mo really wish ẹ ní best of luck kò tiẹ̀ ń ṣèwọ nìkan ẹ̀yin méjèèjì i wish you best of luck. èmi àti Bùkọ́lá nífẹ̀ẹ́ ara wa and you know where there is love nothing else matters. sure sure sure ibikíbi tí ìfẹ́ bá wà adùndòdò sí nothing else matters. nothing else. congratulations. ṣoṣo ọkọ òfin lè ṣàmìlẹ mo tọ́jú ẹ̀sìn ọmọ ọdún. o lè fara balẹ̀ ṣe bóun náà mo bá ẹ wáyé. ọlọ́run mọ̀ ibi tó sọ fáìlì sí rẹ̀ rárá tó ń lẹ̀ fún rárá. My friend, let me check this thing, please. Eh? Nítorí àtijọ́ ṣiṣẹ́ ibì kan náà ṣe wà nínú ẹgbẹ́ ẹ̀ máa rí. O máa rí o, ó ti ẹ̀ bẹ̀rù. Nílò ah, hmm. sọ́ọ̀sì, ṣé bàtí ẹ wà nínú ẹgbẹ́ ni? Ṣàgbà. Ṣé o rí? Bóyá ọkọ ẹ ti ṣe é gàdú ọ̀dọ̀ ṣe ọkọ tó fún wa ṣe ní ìgbé mi. Wọ́n lo oògùn ẹjọ́ ló fẹ́ wò, wọ́n ṣọ́ọ̀kù tó wá bí wá ṣe. Nílà you? how can I help invitation card um, láàrin wá fún yín ní sir. láàrin. yes sir. oh oh oh yes ó sọ fún mi pé òun fẹ́ wed but why tí o fura ẹ mú ivy wá fún mi. Um, ó ti wá sí ọ́fíìsì láàárọ̀ yìí sir kò bá on his way back to his office ló drop ẹ pẹ̀lú mi sir. ẹ má bínú sí ọmọ yín náà ah, ni. mo bínú mo bínú

Bọ́lá Adéríbigbé. the same Bùkọ́lá náà ni sir ehm, bó ṣe yà yín lẹ́nu náà ló yé mi náà lẹ́nu but inú mi dùn sáwọn méjèèjì. Bùkọ́lá kan náà. yes sir. Ah. Bùkọ́lá Adéríbigbé Láńre wait wait wait it's good it's fine àmọ́ èèyàn kan ní láti fiṣẹ́ sílẹ̀ fún ẹnì kejì nínú ẹ̀yin méjèèjì protocol iléeṣẹ́ yìí nìyẹn ọkọ àtìyàwó ò lè gba owó ní àpò iléeṣẹ́ á dáa kí ẹ̀yin méjèèjì tètè rò dáadáa kẹ́ ẹ sọ yìí tẹ́ bá máa ṣe bẹ́ẹ̀. lọ́kọ̀mọ́ ọ̀rọ̀ yóò tó nǹkan tó máa máa ronú lé lórí nǹkan tó ní láti ṣe ni pé pé ìwọ kan ìyàwó ẹ̀ kan then you decide bí òun ló fẹ́ dúró fún ẹni o bóyá ìwọ ló fẹ́ dúró fún ni o decision yẹn la need. Uh. Escuche. Kíkadé. Kò sí nǹkan kan, kò sí anything. Kò sure. Kò sí nǹkan kan, kò sí nǹkan kan. Enjoy meal. Thank you, madam. Larry, ọ̀rọ̀ yóò ṣe kòtò máa máa rò báyìí. Need láti máa ronú bó ṣe ń ronú ẹ̀. Nǹkan tó need láti ṣe ni pé pé ìwọ́n welcome then you decide decision yín òun ló má ta and please má jẹ́ kó mi ta ló lè jẹ nígbà tí èmi àbíyàwó mi bá fi ṣe sílẹ̀. kí lẹ́ni kejì fẹ́ máa ṣe. wọ́n dẹ̀ lájòjì ọwọ́ kan bẹ̀rù dòrí. àwa méjèèjì máa dání responsibilities. èmi ò lè fiṣẹ́ sílẹ̀ ṣá o. ṣé bókì wá lè gbà ṣáá. Two oṣù two times two tèmi. Oh my God. <laughs> I'm confused. Larry, oh sorry, Mi ò sùn. Kí sun tó sùn? lẹ́ẹ̀kan tí káyọ̀dé wa tó ń béèrè pé ṣé kò sí nǹkan tí mo ní kò sí nǹkan wàhálà wà rẹpẹtẹ o. wàhálà bó ti ń béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan ń ṣe ní ṣé kò sí problem ó ní kò sí ó dá kí ló dé kí ló ṣẹlẹ̀. ìgbà tí káyọ̀dé wa lẹ́ẹ̀kan ó ń sọ fún mi pé àwọn méjèèjì ò lè máa ṣe ní iṣẹ́ kan náà. bíi ti báwo in fact ó ní èèyàn kan gbọ́dọ̀ step down fún èèyàn kan pé òun lè máa sanwó fáwọn méjèèjì papọ̀ nínú company yìí pé èèyàn kan ní láti resign ah ah irú ọ̀rọ̀ wo nìyẹn ah tó fóònù mi dà ìjọ ta bá ti rí ibi báyìí òun bí wọn. ìyá olú làwọn máa ń lè pe anybody tó bá dọ̀la ẹ máa a máa sọ. yọ̀rọ̀yọ̀rọ̀ mo láti pè Mr. Samuel lálẹ́ mo láti pè mo láti pè ah ah àlè má ṣe kí ni ah irọ́ o. Ah. Ah. fóònù mi wà switched off o. Ah, nọ́mbà yìí láti lọ láti bèrè lọ́wọ́ yìí. phone net was switched off now. Okay. Èmi àti wọn ní lọ́fíìsì lọ́la. Ṣé wàá ní sùn? Sùn náà, Adé máa sọ̀tẹ̀ out lọ́fíìsì lọ́la. Ta ló lè ṣe é? jẹ́ kó má jiyàn kó má jiyàn tani tani tani tani kẹwà wí tó bá ṣe wọ ni tó bá ṣe wọ kí ló máa ṣe kí ló máa ṣe ta ló lè ṣe sọ. ọ̀gá mo wá rí i. ṣé kò lè. well láti ìgbà tí mo ti wà ní company yìí ẹ̀yin náà lè má ṣe bí bàbá fún mi. Mm-hmm. They really appreciate gbogbo effort in doing me because you have been so good to me actually Lanre ló so nǹkan kan fún but ọ̀rọ̀ yẹn wá rú mi lójú kò yé mi mo wá ní pé kí wọ́n á bá yín kẹ́ clear it out for me? Mm-hmm. well kò sí bí ọ̀rọ̀ ṣe lè burú tó káfọ̀ bẹ́ẹ̀ bù kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò ní gbà so jẹ́ ń gbọ́ ó sọ fún mi wípé tí èèyàn méjì ní company tí wọ́n bá fẹ́ fẹ́ra wọn wípé ìkan láti step down fún another one mo á ní pé kí n béèrè lọ́wọ́ yín pé ṣé bẹ́ẹ̀ ni. ó mọ̀ pé oko ogún ọdún kì í ṣàjòjì sáré mo kí wọ́n ti pẹ́ ju nǹkan ní o ti pẹ́ ju pé kó má mọ̀ pé pọ́lísì kan wà bẹ́ẹ̀ àbùkọ̀ fẹ́ dọ́gbọ́n fún mi. mi ò. ẹ ò mọ̀ ẹ sọ fún yín ṣòro téèyàn méjì bá wà lóòótọ́ bí wàá di láàrin ìjọba yẹn tẹfẹ́ fẹ́ra yín tẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ fún kọ́mpìnì kan náà ìkànnù yín láti kúrò ìbáàjẹyàwó ìbáàjọkọ ẹnìkan máa kúrò torí ẹ̀yin méjèèjì ò lè marry ẹ lè fẹ́ra yín sínú the same company ok ẹ now ta ló fẹ́ kúrò yẹn àárín ìwọ àtọkọ ẹni ẹ lọ́jọ́ ìbùkẹ́ sọ̀rọ̀ níta bá jọ decide ẹ jẹ́ kí mi gbọ́ bẹ́ẹ̀ tí ẹnìkan láti kúrò and it has to be before

ìyàwó ọ̀sìn. kí ló ṣe yín ẹ look dull lẹ́yìn tí ẹ wà lively kí ló ṣẹlẹ̀. Bísọ́lá wàhálà wà wàhálà ọlọ́run ní jẹ́rí wàhálà o kí ló dé. ṣé ìwọ mọ̀ pé company policy ni wípé tí ọkùnrin àtìyàwó bá ń fẹ́ra wọn tó bá ti fẹ́ wed ìkan máa fi ṣẹlẹ̀ fún kọ. ṣẹ́yìn ò mọ̀ ni kó o kọ́ sí mi mi ò tiẹ̀ ríro anyway bóyá torí pé kó o kọ́ sí mi bóyá máa ń ṣẹlẹ̀ nìyẹn and that shouldn't be a problem. <sighs> that shouldn't be a problem dúró náà fọ̀rọ̀ rora ẹ̀ wò ṣé èmi ni máa fi ṣẹlẹ̀ fún láàrin ìsìn ni àbí láàrin ló máa fi ṣẹlẹ̀ fún mi because mi ò mọ̀ o. Hmm. <laughs> mo understand yín but to me ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tó wà nílẹ̀ kò tó nǹkan tá à ń yàdà sí rárá ẹ̀yin àtọkọ yẹn pera yẹn ẹjọ́ sọ́ǹtù bínú bíi mo wà very sure pé ẹ arrive sí a very good conclusion àmọ́ o ẹ má wàá gba àwọn third party láyè láti bá dá sọ̀rọ̀ yìí just settle it amicably kò ní sí problem. mo ṣe. èrò ẹ̀dá kọlù àyànmọ́ ọmọ fọ sókè ọbẹ̀ ẹjọ́ lórí ọ̀rọ̀ tó ń dùn wá di kíkan orí aláyànmọ́ ń kọ fún ìfẹ́ èmi ṣe bí ìfẹ́ borí ohun gbogbo ọ̀nà fún ọ̀nà run ó sọ̀rọ̀ ìfẹ́ di kí ńlá ta ló lè ṣe sọ fún mi kó a sọ fún mi o ta ló lè jẹ́ kó má jiyàn kó má jiyàn tani tani tani tani kẹwàá wí tó bá ṣe wọ́n ni tó bá ṣe wọ́n kí ló máa ṣe kí ló máa ṣe ta ló lè ṣe sọ fún mi jẹ́ kó má jiyàn. ta ló lè ṣe. tani tani tani. tani. kẹwà wí. tó bá ṣe wọ́n ní. tó bá ṣe wọ́n ní. kí ló máa ṣe. wí fún mi o. àjẹjẹ ọwọ́ kan kò máa gbẹ́ ẹrù. sábà ló jayọ. wo báyọ̀ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o wọ́n léèyàn kan ní ìpẹ̀lú ìyá mi gbọ́dọ̀ fi ṣẹlẹ̀ and that should be before the wedding kò go, go! náà now. ìyàwó yeah. dẹ̀ dẹ̀ máa fi official fún ẹ that's all. èmi àti ẹ̀ ti gbà pé màá fi ṣẹlẹ̀ o màá lọ wáṣẹ́ mi lọ wáṣẹ́ mi ṣe. kí ló dé. inú báyọ̀ sórí ọmọ pọ́gà mi nìyàwó mi jẹ́ and owó oṣù ẹ pọ̀ ju tèmi lọ tí ò bá jẹ́ times three ó ju times two lọ láàrin ogọ̀ ogọ̀gọ̀ iṣẹ́ tó tó sọ̀rọ̀ ṣé mo yẹ ọdún tó fi wáṣẹ́ kó tó rí Oh, oh, ó dẹ̀ fẹ́ to nítorí obìnrin kan just like that. Oh, oh, oh, What are you doing that for now? Oh, okay. Let's look at it from from, from my own own perspective. Eh? Tí tí tí wọ́n bá quit quit iṣẹ́ ìyàwó ẹ a máa lọ ibi iṣẹ́ ìwà máa dúró lé àwọn máa bú ẹ bó ṣe ń bọ ajá ìwọ yẹn kẹ wàá máa ṣiṣẹ́ ilé wàá máa fọṣọ wàá máa fàbọ́ wàá máa dáná kalẹ̀ dé kótó kó tó dé think think now think my brother think tó bá wá di parí oṣù ìyàwó ẹ ma ma. máa gba sálárì tán a Oh, oh, oh, oh, oh. My cross is ẹsẹ̀ ha, ha. pì ẹ̀ ha, ní Larry darling mo mo mo, bẹ̀yẹ̀ o kó lọ sọ́jà kó ra groceries àtàwọn nǹkan tá a nídìí lé ṣé ṣé o fẹ́ kó gba Saturday lọ́wọ́ ẹ̀ kó fún ẹ Thursday ni what are you doing that for. wo Báyọ̀ ìyàwó mi love me ìyàwó mi ò lè ṣe wọn tó ń sọ yẹn bàbá lost me ò lè ṣe. Eh, look at you you just look at you ó sọ gbogbo gbogbo eléyìí torí pé o love ìyàwó ẹ mo mo mo understand o mo understand but ó dòdì téèyàn bá fojú di ó máa ń gbèyàn lọ o. báyọ̀ iṣẹ́ bọ́ ìṣoògùn bá a ṣe wáyé pamari náà la máa rí jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ mo ti take decision yẹn jẹ́ ká ṣàfilẹ̀ bẹ́ẹ̀ just leave it that way káfílẹ̀ bẹ́ẹ̀. káfílẹ̀ bẹ́ẹ̀. káfílẹ̀ bẹ́ẹ̀. Oh, good. Oh, good now. Ṣé ìṣorí mọ́tò ọkàn ẹ̀ mo mo mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ kó tó dé. ta ló lè ṣe é sọ fún. ṣe wọ́n ní kí ló máa ṣe ta ló lè ṣe sọ fún mi ta ni ó ta ló lè jẹ́ kó máa jiyàn ta ló lè ṣe tani tani tani tani kẹwàá wí tó bá ṣe wọ́n ní kí ló máa ṣe àjẹjẹ ọwọ́ kan ló máa can be defined as what? Quantity of goods and uh-huh, that a consumer is willing and able to purchase. Consumer is willing and able to purchase and able, willing and able to purchase at a given price and at a particular point in time Given price particular point in time willing and able. Those four keywords must not be omitted. Who can now give me the definition of demand now? Yes. Demand can be defined as the quantity of goods and services that the consumer is willing and able to purchase at a given At a given price. And at a particular point at, in time. Can you put your hands together for her? Moriadvas Vasco in the newspaper mo dẹ̀ like eh. considering what other parents say about the school it's a very good school mo fẹ́ enroll ọmọ mi síbẹ̀ mo fẹ́ make enquiries bẹ́ẹ̀ ti ṣe máa ń gba pupils school yín. okay um, first and foremost thank you so very much for the recommendation. you're welcome. top grade high school. okay it's a very very nice school. i'm sorry. Um, class wo lọmọ yín fẹ́ wọ̀. js one ni ma. js one good a máa ṣe entrance examination twice a month. Amani Kone on the 5th of this month. Okay. I'm Ademashi the other one on the 20th. Okay. So I'ma choose between the two days. It's a right last láti mọ̀mọ́ yín wá. Tó wá tó ti ṣe tó bá pass a máa admit ẹ̀. Ṣé ti Then after register i máa fún any ní um, school details as per the school fees. Um, school uniform, textbooks and all that. That's very good. Ma get in touch as soon as the match is ready. okay. Okay, ma'am. Yeah, Can you nice? Yes, ma'am. So, Mrs. Akintola, báwo ni teaching? Oh, wonderful. In fact, mo really were impressed pẹ̀lú teaching. and the good thing is, also happen ni pé àwọn ọmọ yẹn wọ́n really enjoy teaching wọn oh, because we really see where they are going with him. That's beautiful. Sure. Congratulations. Sure. Yeah, thank you. You can go back to your class. Oh, it's all right, ma. Yes. Mo lérò pé ẹ láì school Nice environment, brilliant students. <laughs> Thank you very much. Thank you, ma now straight to business. Um, èlò la lè san fún yín ní oṣù. Hmm. since ten ní rate tí ẹ fi ń san fún àwọn teachers. Uh, yes we do but um, between me and you bí èlò lẹ́yìn lè gbà. wọ́n hmm. tábà lè bẹ̀rẹ̀ pẹ̀lú hundred thousand fún mi. hundred thousand naira. bẹ́ẹ̀ni. Ah, <laughs> owó ńlá lè dárúkọ yẹn o èmi gan tí mo jókòó síwájú yìí mi ò gba hundred thousand naira Do mo rí gbogbo credentials yìí o mo dẹ̀ rí pé you deserve more but um, ah kí n má parọ́ fún yín bí ṣe wà níwájú yín twenty five thousand naira ni mo gbà lóṣù. Um, tábà ní ká wo credentials tẹ submit fún mi màá sọ pé àfún yín twenty two thousand naira. èrò ẹ̀dá kọlù take wọ́n. No problem. I wish you best of luck. Thank you. Thank you. hundred thousand naira nílùú táwa yìí See. sìn ah, wà ní ìsìnwájú díẹ̀. ó sọ̀rọ̀ ìfẹ́ di kí n la èrò ẹ̀dá kọlù àyànmọ́ ọmọ fò sókè ó bẹ́ẹ̀ jó lórí ọ̀rọ̀ tó ń dùn wá di kíkan orí aláyàn ọmọ ń kọ fún ìfẹ́ èmi ṣe bí ìfẹ́ borí ohun gbogbo ọ̀nà fún ọ̀nà run ó sọ̀rọ̀ ìfẹ́ di kí ńlá. Fọlákẹ́ ibi ìlú ìjókòó sí iṣẹ́ tí mo rán yín kọ́. mọ̀mí ibẹ̀ yẹn jìnnà gan-an ẹ fún mi lówó ọ̀kadà kí n gbé lọ. kémi fún wọn lówó ọ̀kadà ibi tí mo rán ẹ yẹn ó kọjá ibi tó lè fẹsẹ̀ rìn àbí kó jẹ́ kó pọ̀ lọ́jọ́ mi kọ lọ síbi tí mo rán ẹ. mo ra ọ̀nà ẹ̀ dà ọ̀kadà kọ́ kó o máa wà ní báwo ni ọkọ ẹ ń kọ́ ọkọ mi wà iṣẹ́ náà ń kọ́ iṣẹ́ náà wà mọ́mì mo máa fi ṣẹ́lẹ̀ tí a bá ti wẹ̀ dùn fi ṣẹ́ sílẹ̀ gẹ̀ kí ló dé ṣe ní company wa táwọn méjì bá fẹ́ fẹ́ra wọn tó dẹ̀ ń ṣiṣẹ́ lọ́dọ̀ wa ìkan láti fi ṣẹlẹ̀ fún kan tó bá ti wed. Ah, eh, eh, ti ọ́fíìsì tọ̀dọ̀ yín yẹn tún lágbára o. ẹ bó ṣe wá jẹ́wọ́ ló fẹ́ fi ṣẹ́ sílẹ̀. Ah, mọ́mí ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí ṣebí wọ́n sọ pé ọkọ ni adé orí aya èmi ni máa fi ṣẹlẹ̀ fọkọ mi náà. Ah, ìyẹn ga o eh, àwa wá ń kọ́ gbogbo jíjẹ mímu wa àwọn àbúrò ẹ méjèèjì náà wà ní iléèwé gíga ta ló fẹ́ máa sanwó iléèwé wọn Bùkọ́lá ó dáadáa o. mo ti rò ọkọ mi sọ pé òun máa máa gbọ́ bùkátà tèmi àti tiẹ̀ papọ̀ títí dìgbà tí màá fi ríṣẹ́ mi it's just for the meantime. meantime mo kí ni ah, èló lówó oṣù tiẹ̀ tó fẹ́ fi gbọ́ gbogbo bùkátà tó wà nílé ṣé bí ìwọ tiẹ̀ ni ọ̀gá ẹ̀ ní ibiṣẹ́ náà ṣé kò yẹ kó wo oṣù tiẹ̀ ju tiẹ̀ lọ ni. Hmm, lóòótọ́ ni èmi lọ̀gá ẹ̀ as a matter of fact owó oṣù mi ó ju tiẹ̀ lọ lẹ́ẹ̀mejì àtàbọ̀. Ah, o lè fi ṣẹlẹ̀ ẹ̀ẹ̀mejì àtàbọ̀ ah, èlò wà lówó tiẹ̀ fẹ́ jẹ́ gangan lóṣù tó lérò pé òun lè fi gbọ́ gbogbo bùkátà kó gbọ́ tẹ́bí tiẹ̀ kó tún wá gbọ́ tiwa ń bí. wo owó tiẹ̀ ò lè ká gbogbo bùkátà yìí àmọ́ owó tiẹ̀ á ká ọkọ mi má gbà o o gbọ́dọ̀ fi iṣẹ́ lẹ̀ ọlọ́run á pèsè iṣẹ́ alálùbáríkà mi fún Lánre. ẹ̀yin náà kọ́ lẹ fà á ni. lọ́nà o. ẹ̀yin kọ́ lẹ ń yọ mí lẹ́nu ni tẹ́ ẹ̀ sọ fún mi pé ẹ kì í lọ fọ́kọ kì í lọ fọ́kọ kì í lọ fọ́kọ ilé obìnrin ò pẹ́ ṣú òun kọ́ ló délẹ̀ tán. ìgbàgbọ́ ni má fò nìkú abiyamọ gidi ó gbọ́dọ̀ mọ àsìkò tó yẹ kí ọmọ òun obìnrin ó lọ lé ọkọ òun lélẹ́yìí tẹ̀mí ṣe yìí dóná ṣé kì í ṣe pé o ti sọ fún tẹ́lẹ̀ pé ìwọ fẹ́ fi ṣẹlẹ̀. mi ò tí ì sọ fún in fact òun gbọ́gbọ́ ti sọ pé òun fẹ́ fi ṣẹlẹ̀ o àfi bó dẹ̀ tún ṣe déédéé tó sọ pé òun ò fi ṣẹlẹ̀ mu ó kàn tún change mind ẹ̀ ni. wo ó ti ẹ̀dá bó ṣe ti sọ fún yẹn ohun tó change mind ẹ̀ òun náà ló tún máa padà change mind ẹ̀ láti fi ṣẹlẹ̀ fún wọn èèlò lówó tiẹ̀ lóṣù tó fẹ́ gbọ́ gbogbo tá à ń sọ yìí owó oṣù tiẹ̀ ò lè ká àmọ́ tiẹ̀ á ka méjì àtàbọ̀ á dáadáa má gbà o ọkọ mi o ò gbọ́dọ̀ fi iṣẹ́ lẹ̀ o ò sì gbọ́dọ̀ fọkọ náà lẹ̀ ìmọ̀ràn tèmi sí ẹ̀ nìyẹn. àkúnlẹ̀yàn ń gbé ní ibi ń jiyàn orí jọ̀wọ́ gbá mi ó máma jẹ́ ń bọ́ kí n tún á ẹ̀dá mi dákun yẹ́ máa. ló lè ṣe é sọ fún mi? Kò á sọ fún mi o. Ta ló lè jẹ́ kó má jiyàn? Kó má jiyàn. Ta ni ta ni ta ni ta ni ọ̀rẹ́ wá wí? Tó bá ṣe wọ́n. Wọ́n ti ní kí n kí ẹ. Kò ṣe. Mo rí tébù yẹn wá rí lẹ́tà kọ̀ọ̀kan níbẹ̀ fi sílẹ̀. Lẹ́tà. jọ́ torí ọlọ́run irú lẹ́tà wò lélẹ̀ ẹ́ resignation letter dúró láre right wo lo ní láti máa kọ resignation letter on my behalf ṣé mo sọ pé kí mo fẹ́ fi ṣe sílẹ̀ ni ah, ìwọ o kọ resignation letter on my behalf for what? ná èlò lówó oṣù ẹ ná. Oh, ok o ti gbàgbé wípé ọ̀gá ẹ̀ ni mo jẹ́ right. <laughs> mi ò máa ríro eléyìí o wo jẹ́ kí n sọ fún ẹ èmi ò níbi kankan tí mo lọ I ain't going nowhere òun ló ti agbọ́ yẹn kò yá gẹ̀ẹ́sì ẹ̀ sínú sínú skọ́ọ̀lẹ̀ mi ò lọ síbi kankan kémi fi iṣẹ́ sílẹ̀ fún ẹ wọ́n mọ̀ bá tẹ̀mí bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ni àbí irú kí ni gbogbo kí ló fẹ́ fa gbogbo orúkọ báyìí sí mi ò níbi tí mo lọ mo sọ fún ẹ because mo ní bùkátà tí mo fẹ́ gbọ́ gbogbo àwọn ẹwà parent mi ọrùn mi ló wà wọ́n sọ fẹ́mi kémi kémi fi kémi sílẹ̀. wá jẹ lọ resign ayé ìwà jù. well done o ní láti fi ṣẹ́ sílẹ̀ nítorí tèmi o kò jẹ́ kí n sọ fún ẹ kàkà kíkì ni o ṣàkápọ̀ ẹkùn kálukú àyàmọ̀ṣọ́dẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣo fẹ́ gbọ́ as far as I'm concerned this wedding is off. tẹ́mi lọ́rùn bàjẹ́ beautiful exactly what I want Taking so n me, fún ẹ mi ìmọ̀ nǹkan tí I'm getting my things out of here. ọ̀rá ló ṣì kí ló ṣì wọ́n. ají ẹ o. mọ́mí wa ní kí n fi aṣọ yìí hàn yìí pé kẹwèé yìí tẹ máa múnú méjèèjì. ṣe wá ṣe yeye yorùbá eléyìí ò eléyìí dàbí. bẹ̀rù lójú ẹ̀ kù. eléyìí ò eléyìí ó ti ṣe. ó tọ̀. ẹ àmọ́ torí dáàdì wa jẹ́ kí n kó méjèèjì rẹ̀ tí dáàdì wa bá dé torí bẹ́ẹ̀ mi ṣe léléyìí mo fẹ́ àwọn lè léléyìí làwọn fẹ́. ó tọ́ nìyí. èyí tán bá wá mú ń bẹ̀ ṣó ti yẹ. ẹ jẹ́ kó sílẹ̀ ó dà ó dà ọmọ ó dà bọ̀ bó kí màá bẹ́ẹ̀ o ajá ọmọ wa mà. àmì o èyí náà ta o. ó dà ó dà ọmọ ó dà bọ̀ bó kí màá bẹ́ẹ̀ o ajá ọmọ wa mà. àmì o èyí náà ta o. ìyá láńre o máa sọ. ṣé léyìí ọwọ́ amú eléyìí tó ju rẹ̀ kú náà náà rí nígbà tó rí léyìí tí n bá fèrè tí n bá rán dà sí kí n bẹ̀ yóò yọ lára yìí. Ah! ẹ wò ó ẹ kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣe rí aṣọ tẹ̀ ń wo yìí tọwọ́ yìí ó dáa ó dáa fóbìnrin ó dáa fọkùnrin eléyìí tó pọ́n yòyòyò nígbà tá a kì í ṣe yíbò tí n bá gbà á mi ò kàn fẹ́ sọ lẹ́nu mi gbà á o torí wàhálà rẹ òótọ́ ni òótọ́ ni n ò fẹ́ kínní ni eléyìí ló wu èmi. ṣe ó da fọkùnrin ó da fóbìnrin ah, ah, ọkọ mi ìwọ náà mọ ọrin ìní wọ́ọ̀tì. wo aṣọ tẹ́mi àti bàbá ẹ̀ ń jiyàn sí ni ǹgbẹ́ èwo ló da nínú ẹ̀. tó yẹ ká mú fún gbogbogbò. Ah, ìyá aláǹre tí ó tẹ̀sí jókòó tí ẹ farabalẹ̀ kó o fún lómi kó mumi ná kọ́kàn àrí ọba lẹ̀ ṣé dáadáa ló dé jàre. ẹ ò bá mi ẹ jẹ́ ká tẹ̀sí gbọ́rọ̀ aṣọ ti sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ búkì èmi ò lè fẹ́ búkì mọ́. irú ọ̀rọ̀ pálapàla wo ló ń sọ lẹ́nu. mi ò lè fẹ́ búkì mọ́ rárá ẹ jọ kí ni ìtumọ̀ yẹn. ẹ ò mọ mi ìyàwó mi ò rẹ́dí àti sọ̀kan kò wá submissive àtọ́. ẹ wo mẹ sọmsífù tó ń dakọ̀ gbó àdàkó tí wàá lẹ̀ mọ́ fàá lóko dídí sán. jọ kí ni ìtumọ̀ yẹn kí ló ṣẹlẹ̀. ok ok ṣẹ̀rí nílé iṣẹ́ tá a méjèèjì ti ń ṣiṣẹ́ kò pọ́síbù kí ìyàwó àtọkọjọ máa ń ṣe ń bẹ̀ kán ní máa gbówó ń bì kan náà àfi kéèyàn kan dúró fẹ́yàn kan bùkì dẹ́rọ pé òun ò lè fi iṣẹ́ òun lẹ̀ ó lóun máa m'a ṣiṣẹ́ lọ kó máa máa bọ́ ìyá mi wọn máa bọ́ bàbá mi wọn máa bọ́ èmi náà èmi ò dẹ̀ lè fiṣẹ́ tèmi lẹ́mi ìlè gbà kóbìnrin máa bọ́ mi. Ah, mo ti ẹ̀sẹ̀ bí ẹ̀sẹ̀ kan rẹpẹtẹ tọ́jẹ́ pé òní lè dáríje ló ti ẹ̀sẹ̀ ọ́ ni ẹ̀sẹ̀ yìí wá wà ní ẹ̀sẹ̀ ni kó òun ò fi iṣẹ́ lẹ̀ kí wọ́n sì máa ṣiṣẹ́ lọ tí ọ̀rọ̀ kọ́ wá sẹ́mi tiẹ̀ tí ọ̀bá sì rí iṣẹ́ wá ṣọ́ọ̀bù sí fún kọ́ máa tajà ńbẹ̀. wo ọ̀rọ̀ ni bàbá ẹ̀ ti sọ yẹn ẹ yọ ṣọ́ọ̀bù sínú ilé yín kó máa tajà ń bẹ̀. ìgbà wo gan ni ò tiẹ̀ ní jókòó tó yóò ní fiṣẹ́ lẹ̀ ó máa yìí fiṣẹ́ lẹ̀ àbí gbàgbé bá bẹ̀rẹ̀ sí ní bímọ méjì sí mẹ́ta ń sìn ṣáàtú máa dúró yìí pé òun lọ bí iṣẹ́ kan ta ló fẹ́ bá tọ́jú ọmọ. ẹ wò ẹ wò mọ mi ó dàbẹ̀ ni pé ẹ mọ búkì ó ní ìfẹ́ iṣẹ́ ìjọkọ fi ọkọ ẹ lọ o kò lè fiṣẹ́ lẹ̀ mo ti bá sọ ó ti lóhùn níwọ̀n kún èmi náà dẹ̀ rẹ́dí àti gbà láàbọ̀. ìwọ bá wò yẹn ọ̀rọ̀ ọmọdé ni ọmọdé ló ń ṣe é ṣó ti yẹ wo láre ìwọ pé jókòó báyìí kó ṣàlàyé fún dáadáa tó bá ṣàlàyé fún òun náà mọ kí ni nǹkan tó yẹ kóun gbọ́ pọ̀lọ́ nǹkan lẹ̀ kóun rò áà o dẹ̀ wá débí báyìí òun sọ wípé ìwọ ò ṣe ìwọ ò fẹ́ búkì mọ́ o ò ṣègbéyàwó mọ́ ọlọ́run níjà rírú ẹ̀ o ọlọ́run ló bá wa mú ọjọ́ yìí o lágbára ọlọ́run ọjọ́ náà dẹ̀ máa dùn ún máa lárinrin ni a nífẹ̀ẹ́ ní kọ́kọ́ ṣàwátì. bẹ́ẹ̀ ni àti pé sórí gbogbo wa láti mọ̀ pé nílẹ̀ Yorùbá ọkọ lólówó orí aya. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n òṣòro wa ni orí tí òṣòro dá ni kò ṣòro gbé èmi àtìyá rẹ a máa bá a ṣe bá sọ̀rọ̀ so ti gbọ́. mo ti gbọ́ àwọn lẹ́kẹ̀ẹ́ máa jalè máa jata. ibikíbi tó bá wọn kò tẹ̀ já sí tó bá wọn kò já sí. ibi ayọ̀ ló máa já sí ibi ayọ̀ ló máa já sí. bẹ́ẹ̀ fẹ́ ṣe kẹ́sẹ̀ ah, ah. èyí fẹ́ nu rẹ̀ pípẹ́ púpẹ́ ah, má fẹ́ nu rẹ̀ pípẹ́ púpẹ́ kí ni kí lọ́sọ̀ tí yóò dùn lẹ́nu yìí. kò yé mi jọ́ torí ọlọ́run láre o. àjọkẹ́ oh. ah, wo bọ́ bá ṣe tọ́ bá mú àgbo bá ń dúró bá ń bọ̀ àgbéwájọ́ ó tún ti bẹ̀rẹ̀ kò lè jọ lójú fún ọ torí èbúlòkulẹ̀ máa bú. wọ́n á tọ̀ bí ojú emu káyọ̀ èyí ti tiẹ̀ di bó bó bó bó bó bó jẹ́ kàrọ̀tì mi sìn. nǹkan tó kì í sọ tí ìfàjà náà. kó kó kó kó fàjà. tòwọ́ náà tàgbé fún un. Ah! ló pa wá àti ẹ̀ pọ̀. sáwẹ́sẹ́ má sẹ́ni o ẹjọ́ ẹ dákun ẹ má sẹ́ni. sáwẹ́sẹ́ sáwẹ́sẹ́ ẹ̀dá ẹ má jẹun wojú yín o ẹ má jẹ láìfi yín. fún tajà fún báyọ̀ báyọ̀ báwo ni tajà fún o. ètò jẹ́ ìjọjọ òsòótọ́ tí jẹ́ tá a fẹ́ ìrìnàjò yẹn lọ fún mi kí ni jẹ́ gan-an tí wọ́n lọ gbọ́dọ̀ lẹ́ lórí mi. no no no no no no. èló ni mo jẹ́ kò gbúdọ̀ wá tàgbọ́n pàkì mọ́. six twenty lọ́wọ́ mi báyọ̀ six twenty ló máa gbọ́ mi lọ́wọ́ ẹ̀. sí sí sí sí sí sí twenty nínú náà no no no. a ní ìtàgbọ́ fún sí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbọ́ lẹ́nu mi má gbọ́ lọ́wọ́ báyọ̀ má gbọ́ mi lọ́wọ́ rẹ̀ kí ni sí ọgàn náà. gbogbogbò lọ́dọ̀ọ́dọ̀ọ́dọ̀ọ́dọ̀ lọ́jọ́ yẹn má lọ bí mú. láyé ayé má dùn wọ́n lù báyọ̀ báyọ̀ tó. sáà ló ń dún wá lù mí. ó ti fún ẹ lówó ẹ kókó kókó. wọ́n ló lọ gbani ó ṣe wá ní kò gbọdọ̀ wà bímọ. àgbẹ̀gẹ̀ fún lẹ́sìn láàkì ẹ̀ o láàkì ẹ̀ kí ló ń gẹ́ gan náà wọ́n jẹ́ kí n sọ fún ẹ báyọ̀ ó lè lé mi kúrò níbà torí pé kí ni bíbá òṣèlú bàbá aláàkú rẹ. báyọ̀ obìnrin ni o. a ti máa dà lórí kò ní wá mi lọ́wọ́. báyọ̀ wọn ò bí ọ̀rẹ́. ó sọ ẹ báyọ̀ ó sọ ẹ sẹ́ àyẹ̀wò ọ̀bí ọ̀rẹ́. lúlúlúlúlúlú òyìnbó ló sì sọ. who are you sí sí mo mo mo mo lọ school o èmi èmi èmi èmi èmi èmi kì í ṣe àwọn road road road road side. mẹkáníìkì bíi bíi báyọ̀ èmi èmi èmi kàwé. ọ kàwé gbogbo ìwé tó ń kàwé èmi bá lọ fi fi ṣe mẹkáníìkì olóbi bò lọ olórí bọ̀bọ̀. mo lọ mo mo mo mo mo lọ mo mo mo kékeré àtù mo mo mo mo mo kàwé yàrá tẹ̀gẹ́ tó. ọmọ lò sí àbọ̀dé yàrá tẹ̀ kí bí lọ́wọ́ orí rẹ̀ Eh, left yẹn lè máa yà sí yes ẹ eh, wá máa bọ̀ bẹ́ẹ̀ yẹn ok ok ok. <laughs> ṣé kò kì í ṣe pé òun jáde lọ. ẹ mo ń lọ sọ́dọ̀ Bísọ́lá. ìwẹ̀ o máa ní láti pẹ́ẹ́n lọ́dọ̀ Bísọ́lá yẹn torí dáàdì ṣe pè mí sí wọn ti fẹ́ débi wọn dẹ̀ máa ní láti rí ẹ. dúró náà àti gbáwo ni wọn àti dáàdì ti ń plan yẹn. wọ́n ṣe pè é sínsìn ni wọ́n dẹ̀ máa ní láti rí ẹ so máa ní láti dúró. okay. ìlú ẹ̀dá kọlu àyànmọ́ ọmọ fò sókè o ọ̀rọ̀ tó ń dùn wá di kíkan orí aláyàn mọ̀ ń fún ìfẹ́ èmi ṣe bí ìfẹ́ borí ohun gbogbo ọ̀nà fún ọ̀nà run ó sọ̀rọ̀ ìfẹ́ di kí ńlá èrò ẹ̀dá kọlù àyànmọ́ ọmọ fò sókè òkè lórí ọ̀rọ̀ tó ń dùn. Hello, mommy ẹ wò láàrin sọ fún mi ń ṣe pé àwọn parents òun bọ̀ wá mi ó ti pè wọ́n lé mi lórí mi ah, níbo lẹ́yìn wà kan tí mo fẹ́ kẹ́ right now ni pé kẹ́yìn náà máa bọ̀ mí èmi ò wá fẹ́ káwọn dé bíbá kẹ́yìn tó dé bíbá yìí mo ti gbọ́ màmá dúró dè mo ti gbọ́ sẹ́ẹ̀. yóò pọ̀hùn dàdí jábẹ́ akọlù àyànmọ́ ọmọ fò sókè ó bẹ́ jó lórí ọ̀rọ̀ tó ń dùn wá di kíkan orí aláyànmọ́ ń kọ fún ìfẹ́ èmi ṣe bí ìfẹ́ borí ohun gbogbo ọ̀nà fún ọkọ àlọ́ máa mi bá a ti sọ́sìn bẹ́ẹ̀ náà ìgbẹ́ ìdíjẹ́kọ̀ wà sórí ayá mi. ìgbà tí mo sọ ó lè fẹ́ bí ó má jẹ́ kó fi ọdún bẹ̀rẹ̀ láti ọba tó ṣe tí tí mo sọ iná náà sọ ẹyọ ọmọ ìyàwó náà máa ṣiṣẹ́ lọ kọ máa jẹ ńlẹ̀ Yorùbá ń hùn o ẹkọ ló bá wọn ṣe ẹgbọ wọn ní yóò Yorùbá lásà ṣe ẹgbọ ẹyin tó máa lè ẹlẹmọ ẹlẹmọ ẹkùnjẹ mẹ́ta àgùdà bí ebi ló ṣe rí lóbi yíyan. èmi gan tẹ̀ tí ń gbàdúrà kan náà kí n bá yín inú mi dùn fún lórí ọ̀rọ̀ àfìsẹ́lẹ̀ àfìsẹ́lẹ̀ tó ọmọ wa ń ni mo wá bá wọn yanjú mo sì jẹ́ kọ́ mọ̀ pé àwọn ìyá wa náà náà bá gbọ́ àwọn náà ò ní fẹ́ sọ wípé kọ́kọ́ fi sẹ́lẹ̀ fún ìyàwó nítorí yorùbá ni wọn yorùbá làwa náà yorùbá sì làṣà. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ inú mi ti ẹ̀ dùn pé mo sì bá yín èmi gan ti ń gbàládùra pé ọlọ́run jẹ́ kí n bá yín ẹ ti wá rí yanjú àbí ṣẹ̀dẹ̀ ti bá fọ́ ó ti gbọ́. ó di dandan kó gbọ́ ọmọ ọmọ dáadáa lọmọ yìí o pé sọmọ burúkú ó yẹ ó ti gbọ́. ṣe fẹ́ gbọ́ níbi tí adé dúró yìí ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi ni mo bí eléyìí ṣọ́rọ̀ mi yé yín tí n bọ́ bọ́dẹ̀ sọ fún òun ló gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ fiṣẹ́ sílẹ̀ Bùkọ́lá ò lè fiṣẹ́ sílẹ̀ kí ló dé tẹ́yìn ò sọ fún tiyín pé kó fiṣẹ́ lẹ̀ tó fi jẹ́ ọmọ tèmi lẹ̀ one control pé dandandandan kó fiṣẹ́ lẹ̀ nítorí kíni. ẹ ṣe nílẹ̀ Yorùbá ọkọ ní ìṣiṣẹ́ fún ìyàwó jẹ ọkọ lolówó orí aya Yorùbá lẹ́yìn náà kò ṣeé ṣe kọjá pé ìyàwó náà máa lọ ṣe iṣẹ́ tọkọ ọmọ jẹ èmi mo fi wò pé láàrin ìwọ ọmọ abáṣẹ lọ kíyàwó kó sì fisẹ́ torí tó bá yá tó bá pé tó yá tó bá pé bóyá náà ó yóò fisẹ́ yìí yóò sì fi síbi kan náà ní nígbà ọmọ bá di méjì mẹ́ta yóò fi yóò fi sẹ́lẹ̀ náà ní èyí mo fi sọ bẹ́ẹ̀ fóun pé kóun ó sì ní sùúrù. ẹ wo bẹ ṣe ń wo bùkátà pọ̀ lọ́rùn ẹ bùkátà ọrùn ẹ pọ̀ kò ṣeé ṣe kó fi ṣẹ́ sílẹ̀ tí eléyìí ò dẹ̀ lè gbogbo tó wà nílẹ̀ ṣọ́rọ̀ mi ti yé yín kò lè fi ṣẹ́lẹ̀ o. ẹ máa gbọ́ ẹsẹ̀ ìyá wa ẹ̀dá kò tó bùkátà ara rẹ̀ gbé ọlọ́ọ̀bá ní bá ẹ̀dá gbọ́ bùkátà ìjọba mi ọlọ́ọ̀bá gbọ́ bùkátà wa ilé tí bá sì ń dùn ẹ má jẹ́ ká fi bínú ẹ má jẹ́ ká fi ba nǹkan tó bá dáa jẹ́ ṣe ti gbọ́ ẹ jẹ́ ká fi fílẹ̀ sí bó ṣe wà ọ̀hún ẹ dàkú torí ọlọ́ má fọwọ́ nù fún mi. ẹ sì wọ́n nà mí lórí nǹkan mi lórí nǹkan ní mi ẹ nà mí. orò tí ẹ lana ẹnìkan náà bá dà ìyá wa ẹ dàkú torí ọlọ́run ẹ jẹ́ kó wà bí mo ṣe sọ̀hún ẹ jọ torí ọlọ́run ṣe gbọ́. ẹ wo ẹgbẹ́ má jà sọ̀rọ̀ bí ò bá wọ̀ kó ní gbódá gbógbé kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó ṣe dandan o. ẹ ẹ ṣe rí inú mi dùn pé inú mi méjèèjì kò sẹ́ni tá a gbẹ́rí fún kó tó di kó lọ́kọ àbẹ́ni tá a gbẹ́rí fún kó tó di kó níyàwó a gbẹ́rí fún láńre kó tó di kó níyàwó a sì wẹ́rí fọmọ tẹ́ náà kó tó di kó lọ́kọ èyí ò bẹ́ẹ̀ ṣe rí ibi tí n bá rò pé bóyá wọn bá di ọgbọ́n bẹ́ẹ̀ tí n bá wá bá di òmùgọ̀ ọmọ ń bí mi nú gan. èmi kọ́ lẹ bá wí yẹn o àwọn ọmọ mi àwọn ọmọ mi ń lé. màmá tó tó bí mi. èmi ò fẹ́ mọ̀ kẹ́ là. ọmọ ṣe o ọmọ ṣe o ṣe rí nǹkan tẹ sọ ah, mo mọ láàrin jẹ́ kí n máa lọ so ti gbọ́ nítorí mi ò gbọ́dọ̀ bá wọn jà. wọ́n ti yá wọ́n ah, ah, ti yá òrò lànà ẹnìkan èrí ìfún. ẹbí àtẹkẹ ẹ bá ṣe ṣe ni káàdì bá ní bá ṣe ṣe ni bí o bá ṣe ṣe kó ní ká dúró láyé. ọmọ ṣe o dúró láyé yẹ. ọmọ ṣe o. tẹ́tí gbọ́. òbí ẹ̀ hmm. máa àmọ́ ṣe mọ́ méjì ọ̀rọ̀ gan. ẹ ṣe fàyè ẹ ṣe nínú àlẹ́ ẹ mọ̀ pé lákọ́ ni mo wà bí bọ̀ lákọ́ mo wà bí bọ̀ ẹ ẹ bá máa tún yẹn níṣọ́dún lẹ́ fún mi fi ṣẹ́ sílẹ̀ kọ̀ fún ìfẹ́ èmi ṣe bí ìfẹ́ borí ohun gbogbo ọ̀nà fún ọ̀nà run ó sọ̀rọ̀ ìfẹ́ di kí ńlá èrò ẹ̀dá kọlù àyànmọ́ o ọmọ fò sókè ó bẹ́ẹ̀ jó lórí ọ̀rọ̀ tó ń dùn wá di kí. Hello? <laughs> okay. Yeah, nigga, don't feel I'm back to get my legs It's twist on cheese. Yeah, so much faster than I produce the other side. Yeah, pain, everything in my family. I'm dull as the I still bump, dog. Now my song. I turn by turn, I turn by turn. You don't do your own, make I do my own. When I follow you, they talk, you they use me, they form. Right now, messages on my wall. Yeah, back with me, lay. Ọmọ ẹlẹ. Kilo de, kilo de. Ọmọ ẹlẹ. Yeah, back with me, lay. Ọmọ ẹlẹ. Bóyá farabale, farabalẹ̀. Ọmọ ẹlẹ. Ẹ gbà mí too much post lórí wall mi. Ẹ de gbèdéke pẹ́lẹ́ṣẹ̀ lára wall mi. Kí dédé de ṣe lè confront me. mi. Ẹ̀yin ọmọ gẹ̀ẹ́tẹ̀ ti lọ́njọ́ fẹ́ me ti bọ́ wá síláṣí lọ́la mi ní dénú hall ẹ̀ má try láti pè mí cause mi ní gé call ẹ̀ mi ò sí first class kó mi pé mo dọ̀ ìwọ tó yẹ bá ti kú o lè rí lọ́ọ̀ two four seven ó dẹ̀ máa rí mi nínú club tí bá yo, tí yóò ó lè rí mi kí n fall àmọ́ ìfún mi naija kò sí good producer the best producer I've ever known is Fẹ́rífà nígbà tí mo bá ń you taking me so far you just play me using me like eraser coming back home making me so tired na turn by turn pumping na your turn. na turn by turn na turn by turn you don do your own make I do my own when I dey follow you dey talk you dey use me dey form right now messages on my wall yeah gbà fún mi lẹ̀ ọmọ ẹ̀lẹ́ kilode, ló dé kí kí kí kí ló kí ló tó ń sàn bẹ́ẹ̀ lórí fóònù lẹ́yìn kan. mo báyọ̀ ọ̀rọ̀ àwọn ìyá yìí máa tún ní wọn wọ́n tún gbé wàhálà wọn dé it was a tug of war lé mi má jẹ́ ntọ́ ìyàwó mi lòun ò lè fi ṣẹlẹ̀ ah, the most annoying thing tó wá tún dùn mí jù ni pé ìyá ẹ̀ tún support ẹ̀ pé kó lọ́wọ́ kan mí kó lọ́wọ́ kan tiẹ̀ síwájú ah it's irritating. Hmm. o ti sún mi o o ti sún mi. láàrin tó bá fẹ́ gbóhùn fún tọ̀rọ̀ lẹ́nu mi èmi á sọ fún ẹ pé tó bá kọjú sí ẹ kóta tó tó bá dẹ̀ tún kọ̀yìn sí ẹ kò jìn lọ́fà but tó tó tó tó bá ti kú kú kú wọ́n nìkan láre o n tẹ́rù ẹ̀ pa o. àwọn báyọ̀ ọṣẹ́ tẹ̀jí sú mi jàre ti sú mi tẹ̀jí sú mi gan ni. ma ma má má má má torí yẹn dojúrú náà nítorí nǹkan tí tí tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ lórí fóònù tẹ́lẹ̀ ni pé aṣọ táwọn ọ̀rẹ́ wa máa wọ̀ gan gan ni mo fẹ́ ní ká sọ nípa kọ́lù ẹ̀ náà. aṣọ wo for now báyọ̀ bá tẹ̀ bá mi sọ just forget about that forget about that. okay jẹ́ jẹ́ jẹ́ ká ṣe báyìí mú mú mú mú kọ́kọ́ sáyé ẹ̀ ọkàn alẹ́ kùkù mo báyìí ọmọ pé mi mú ẹni tí sínú rẹ mú mi sí mú láti mọ ẹni. bàmà. ta ló lè ṣe é sọ fún a sọ fún mi o ta ló lè jẹ́ kó má jìyà ṣé bẹ̀ ṣe wà lórí ọ̀rọ̀ yìí a ṣì wà lẹ́nu rẹ̀ òun ò fẹ́ gbọ́ èmi ní òde mi dá o o need last week the last time tí mo sì mi wá síbi rà gbogbo wèrè ni wọ́n ṣe fóun àti pọ̀pù sí ẹ̀ ẹ̀rìn. so ẹ lè fi ṣẹlẹ̀ fọkàn yín ah, ah, bisola kí ló ń sọ lẹ́nu báyìí ẹ jùlọ ṣé èmi ni kí n máa wá wá ṣe kiri ni ọmọ ọdún tí mo ti graduate ni tí mo bá ní mo máa ríṣẹ́ tí mi ò tètè ríṣẹ́ kọ́ ọmọ ọdún tí mo ti ń ṣiṣẹ́ kọ́ nìyẹn ni. ìyẹn nù. Ah, ah. kí màá wá ṣe kiri ń sìn ah, òfun ni. ó yé mi ṣé ẹ rí ọ̀rọ̀ yìí ò gbàgbára ọkọ yín lè take care ní ti yín. bẹ́ẹ̀ni ẹni wà bísí ẹsẹ wọn ṣe bẹ́ẹ̀ni lè tàbí máa fi ríṣẹ́ ọ̀rọ̀ tí ò gbàgbára ẹ wọ́n sàn ẹni family bank. sọ́ọ̀rì gan-an mi lè fi ṣẹlẹ̀ fún. ló bá ga kàkà bẹ́ẹ̀ kólúkálùkù ṣe kí kólúkálùkù rìnrìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní kálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ kí. yes ọkọ náà dáńtà àbọ̀kọ ló wáyé sí láti fẹ́ bẹ́yìn àwọn apá akéré sí yín ìgan àjẹdárú ẹ̀ lábà ẹ jẹ́ tó rárá yín pa. mi ò ní ìkọ̀kọ̀ tí mo rò ó mi ì ní mi ì lè fi iṣẹ́ mi lẹ̀ láéláé ni mo sọ yẹn. mo ti gbọ́ mo ti gbọ́ ọ̀rọ̀ tí mo ti bá yín sọ àti yẹn sẹ́yìn aṣọ fifteen k <laughs> fifteen k yẹn ọ̀gbọ̀n jùlọ gèlè lẹ́wọ̀ wọ́n ń gèlè ah ok, no problem ta ló lè ṣe sọ fún gbogbo effort mi láti convince Miss Bukola pàbó ló já sí mo ṣetán láti kọ ọkọ ẹ̀ sílẹ̀ torí iṣẹ́ tó ń ṣe she's just too fond of her job tèmi dẹ̀ rí i pé kò lọ́mọ and gẹ́gẹ́ be godfather to Jesse with your experience and exposure mo gbé àti bá tún bá wọn sọ̀rọ̀ ọlọ́run lè gbẹnu tí yín sọ. Bùkọ́lá hmm. ok má wọrí màá bá sọ̀rọ̀ wọ́n hmm, padà sí dẹ́sìkì thank you sir. ẹ Bùkọ́lá eh, eh, so kí wàá ní decision yín báyìí táwe ti decide pé òun máa fiṣẹ́ sílẹ̀. láàrin náà máa fiṣẹ́ sílẹ̀ ìgbàwó hmm, ò tí ì rí lẹ́tà ẹ̀ kò tí ì wọ́n tí ì sẹ́ni kankan sórí tébù mi. actually ó ṣe ń try láti make up mind ẹ̀. láàrin hmm. fẹ́ fiṣẹ́ sílẹ̀. kí n bẹ sọ̀rọ̀ bàbá àtọ̀nù hmm? kò fi sọ̀rọ̀ ó sì báyìí má fi jẹun èmi mọ̀ pé ti mẹ́kọ̀ máì ni mo kàn fẹ́ sọ tèmi náà ni torí iṣẹ́ iṣẹ́ kí ni iṣẹ́ tó o bá fi iṣẹ́ sílẹ̀ iṣẹ́ máa fi ẹ́ sílẹ̀ àbí tó bá dàgbà dé retirement kí ni ò ní lọ even tó bá dàgbà tó retirement tó kàn fi ìgbésẹ̀ ti sú ẹ tó bá wà mí tó bá rí òní fílẹ̀ lẹ̀ ètò tó lọ lọ́run tó tẹ̀ rí ṣe tígbà tásìkò bá dé òní kù mẹ́ even kó tó retire ọlọ́run ò ní jẹ́ ọ tán bá ka ẹ̀sùn sí ẹlẹ́sẹ̀ tán kó báyìí iṣẹ́ yẹn á fi ẹ́ lẹ̀ torí iṣẹ́ fámìlì ló ṣe pàtàkì jù dẹ̀ bẹ̀rẹ̀ látòrí ọkọ ni let me tell you ọkọ ọkọ òun jókòó sílé o ìta nílé ọkọ wọn máa ma wáṣẹ́ kiri ni a lọ ṣe iṣẹ́ àwa mówó wa tọ́jú ìyàwó àtọmọ ńlẹ gẹ́gẹ́ tó bá rí bàjẹ́ tọrọ ni bàjẹ́ one million ni òun ló máa lọ wá owó yẹn wá ṣe ìyàwó o because tọkọ bá jókòó kalẹ̀ sílé wàhálà lè ń wá o prostration burúkú olóró ni o ẹ gbọ́dọ̀ tìrú wò í bẹ̀rẹ̀ problem Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ráburú bẹ̀ kò ní bímọ rí o kò ní bímọ rí o mo fẹ́ kó ro dàrí wọ́n ní tèmi o mo mọ̀ pé lára ẹ ti olóhùn ti make up mind ro o kẹ́ ro dáadáa o nítorí àbọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ọlọ́run ajẹ́ kó do dìndín nù ẹ̀ hmm, mo mọ̀ wẹ́ẹ́ ti take decision yín o bet kí kò á sọ fún mi o ta ló lè jẹ́ kó má jiyàn kó má jiyàn tani tani tani tani kẹwà wí tó bá ṣe wọ́n ni kí ló máa ṣe ta ló lè ṣe sọ fún jẹ́ kó má jiyàn. ta ló lè ṣe tani tani tani tani kẹwà wí. tó bá ṣe wọ́n ní tó bá ṣe wọ́n ní kí ló máa ṣe. wí fún mi o. àjẹjẹ ọwọ́ kan kò máa gbẹ́ ẹrù sábà bí ń jayín o ènìyàn ṣẹ̀ráyé orí gbọ́ kàkà kíré òfò mi yàmíyà eléni ni yàmíyà ló lè ṣe sọ fún mi sọ fún mi ta ló lè jẹ́ tó lè jẹ́ ó má jiyàn kó má bàyàn mọ́ jiyàn tani tani tani kẹ́ ẹ wá wí ṣé wọ́n lè gbà tó bá ṣe wọ́n. jọ̀wọ́ gbà mí o màmá jẹ́ mọ́ kí n tún wá lámìlá yẹ. ẹ wẹ́ ń lọ ń lọ à ń prepare. láre wọ́n máa gbà pé ó léèyàn. ẹ mo fẹ́ kó jẹ́ kí èmi àti ẹ ká dẹ́rùbà àwọn fámìlì ìyàwó ẹ èmi fúnra lára mi ni màá select àwọn staff tó ń lọ láti bíbá yàtọ̀ sí yẹn màá wá provide àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ láre wọn á gbà pé ò ní èèyàn. mo fẹ́ sáré dé md sọ. nù wá ké nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo wá submit letter of resignation yìí ni so that láti suit company gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ. so amáyéra àdì. láre. Hmm? You have a wonderful wife. Yes, I know, Mumu. Mumu. Sori téèyàn bá ń tọrọ ìyàwó lọ́dọ̀ Ọlọ́run, ìyàwó ẹ ló yẹ kéèyàn máa fi tọrọ. Àpẹẹrẹ oríire obìnrin òun nìyàwó ẹ yẹn. Kéjẹ máa lọ, mo ti gbọ́ òṣègùn. Gba lẹ́tẹ̀ padà, ìyàwó ẹ ti submit láàárọ̀ yìí. Submit resignation letter. Yeah. Ah, ah ọpẹ́ àdáni tó fẹ̀lẹ́ sí ẹni àwí fún tó gbọ́ràn àkàrà ìfẹ́ ìbátúsẹ́pọ̀ bí ó ṣe yẹn kí là bá sọ. òrìṣà tó ń gbẹ bọ inú ọ̀nà fún ọ̀nà ọ̀run kárawọ́ ẹ̀bẹ̀ sí ẹlẹ́dùá kó ṣàánú gbogbo ayé. òrìṣà tó ń gbẹ bọ inú ọ̀nà fún ọ̀nà ọ̀run rawọ́ ẹ̀bẹ̀ sí Ẹlẹ́dùà kó ṣàánú gbogbo ayé. ọpẹ́ àdáni tó fẹ̀lẹ́ sí ẹni àwí fún tó gbọ́ràn àkàrà ìfẹ́ ìbátúsẹ́pọ̀ bí ó ṣe yẹ kí là bá sọ. òrìṣà tó ń pẹ́ bọ inú ọ̀nà fún ọ̀nà ọ̀run kárawọ́ ẹ̀bẹ̀ sí Ẹlẹ́dùà kó ṣàánú ìpín ayé ìbájiyàn títí tí ó fi dàrú ni ká lọ́wọ́ bàbá tó láyé tó fìdí ìfẹ́ múlẹ̀ ó ṣeun òrìṣà tó ń gbẹ̀bọ inú ọ̀nà fún ọ̀nà ọ̀run kárawọ́ ẹ̀bẹ̀ sí ẹlẹ́dùúwà kó ṣàánú gbogbo ayé. Thank you, GM. Uh, eh, èmi gan ti go through credentials arábìnrin yìí dáadáa then nínú àwọn interview tí mo ṣe ẹ jẹ́rìí mi mo fi ọ̀rọ̀ wa lẹ́nu wò dáadáa mo rí i pé she is going to be a dedicated and hard working lady nínú iléeṣẹ́ wa ẹ̀ ìyẹn gan ló ló fún mi ní ìwúrí tí mo fi wá pàṣẹ eh, credentials ẹ̀ sí ọ̀dọ̀ yìí mo fi ní kó náà wà rí i. Mrs. Uh, follow Mrs. Follow-shop, yes. Mm, I see that uh, you have experience at the qualification time. Mm. The thing I'm going to call you, I'm ready, sir. I'm ready láti ṣiṣẹ́. I, I, I'm, I'm sure I will try my best. Am I alright? You see, think about any talent tí ò ní attitude tó dáa kò lè mọṣẹ́ hmm, torí ẹni tá à ń wá kì í ṣe ẹni tó máa máa sáńṣẹ́ ẹni tá à ń wá ẹni tó máa ṣiṣẹ́ gidigidi gan in fact we pride ourselves to be like a family here you know if you have a problem let us know kì í ṣe pé ká máa wá ẹ kiri that's why it's very important kì í ṣe well university ta ló gbóhùn tá a kà tá well Are any bet? àwọn beyond that àwọn ẹ̀ tó lè ṣiṣẹ́. gbogbo wọn ẹlẹ́mi náà ti béèrè lẹ́nu ẹ̀ mo ti ṣèwádìí yẹn. I will try to do my best. Mm. Okay, we'll see. Well, let's put her on probation. Okay, Mr. I will conclude. Uh, Thank you. Okay. Thank you, All right. òrìṣà tó ń gbẹ́ ẹbọ inú ọ̀nà rẹ̀ sí Ẹlẹ́dùà kó ṣàánú gbogbo ayé òrìṣà tó ń gbẹ́bọ inú ọ̀nà fún ọ̀nà ọ̀run kárawọ́ ẹ̀bẹ̀ sí Ẹlẹ́dùà kó ṣàánú gbogbo ayé. ọpẹ́ àdáni tó fẹ̀lẹ́ sí ẹni àwí fún tó gbọ́ràn àkàrà ìfẹ́ ìbátúsẹ́pọ̀ bí ó ṣe yẹ kí làbá sọ òrìṣà tó ń gbẹ́bọ inú ọ̀nà ọ̀run sí Ẹlẹ́dùà kó ṣàánú gbogbo ayé. ìpín ayé ìbájiyàn títí tí ó fi dàrú ni ká dúpẹ́ lọ́wọ́ bàbá tó láyé tó fìdí ìfẹ́ múlẹ̀ ó ṣeun. òrìṣà tó ń gbẹ́ bọ inú ọ̀nà fún ọ̀nà ọ̀run kárawọ́ ẹ̀bẹ̀ sí Ẹlẹ́dùà kó ṣàánú gbogbo ayé. ẹni tó fẹ̀lẹ́ sí ẹni àwí fún tó gbọ́ràn àkàrà ìfẹ́ ìbátúsẹ́pọ̀ bí ó ṣe yẹn kí là bá sọ. òrìṣà tó ń pẹ́ bọ inú ọ̀nà fún ọ̀nà ọ̀run kárawọ́ ẹ̀bẹ̀ sí ẹlẹ́dùúwà kó ṣàánú gbogbo ayé. òrìṣà tó ń pẹ́ bọ inú ọ̀nà fún ọ̀nà ọ̀run kárawọ́ ẹ̀bẹ̀ sí ẹlẹ́dùúwà kó ṣàánú. ló lè ṣe é sọ fún mi? Kò á sọ fún mi o. Ta ló lè jẹ́ kó máa jiyàn? Kó máa jiyàn o. Tani tani tani. Tani. Kẹ̀wá wí. Tó bá ṣe wọ́n ní. Tó bá ṣe wọ́n. Kí ló máa ṣe? Kí ló máa ṣe? Ta ló lè ṣe sọ fún mi? jẹ́jẹ́ ọwọ́ kan kò máa gbẹ́rù sábà bí ń jayé o ènìyàn ṣẹ̀ráyé orí gbọ́ kàkà kíré òfò mi yàmíyà eléni ni yàmíyà ta ló lè ṣe sọ fún mi sọ fún mi ta ló lè jẹ́ tó lè jẹ́ ó máa jiyàn.